ṣe rí nǹkan tó ń sọ ní ẹlòmíì a máa a máa rí sáfọ ọwọ́ máa ń kú aṣọ àbẹ́sẹ̀ ó máa ń kú máa ń ṣan sílẹ̀ ìbẹ̀rẹ̀ sóòtù inú ẹ̀kọ́ bí èèyàn kó sọ̀rọ̀ àwọn èèyàn kó sọ̀rọ̀ abẹ́rẹ́ ọmọ ló máa gbà abẹ́rẹ́ yẹn kẹ̀sùn máa ń dá wà láàkún ìgbà dá wà láàkún ní fà kẹ́lómi ẹ̀ ọwọ́ ẹ̀ ń ká kẹsẹ̀ ẹ̀ ń ká òun lè ṣiṣẹ́ nípa tó kì í yẹn ṣùgbọ́n kéèyàn fi ewé ṣe èmi ju yòó rẹ̀. ìwé máa ń gbọ́ ni pé wọ́n ní tí ó bá dé pé wọ́n ti. àwọn àrùn rọpárọsẹ̀ èmi pàjà ẹgbọ́n mi àrùn rọpárọsẹ̀ èmi iṣẹ́ nìkankan ni. ìwọ oògùn rẹ̀ sáwọn àmọ̀ dédé ẹgbọ́n mi ní ìsìn kẹ́ńbà ní ìdí rẹ̀ kẹ́ńbà pè mí máa ṣe. ẹ̀ǹkan tó bá ń gbọ́ ni pé tí èèyàn bá tí pàjápàjá bá mú yàn wọ́n ní bóyá ẹgẹ́ ò tó ni. ṣe é rí ṣe é rí súwọ́ọ̀kì ẹ̀jẹ̀ náà ló ń fà á ẹni tẹ́jẹ̀ ẹ̀ bá ti ń dúdú àbí ẹ̀jẹ̀ rẹ̀ òun ṣọ́ọ̀tì owó pẹ̀lú nǹkan tó ń fa súwọ́ọ̀kì tẹ́jẹ̀ bá ti ń ṣọ́ọ̀tì àbí tó bá ń dúdú. ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní sí sókè máa ń ṣe fi àgàgà àwọn ìmú ògbó lóró àbí hmm. àwọn ìmú ọtí ìnagbára jù ní ìdásókè lẹ̀ ìrònú ńkọ́ wọ́n ní tí ìrònú bá pọ̀ jù ó lè ó lè mú kéèyàn. ìrònú fa hypertension nìyẹn. ẹ̀wọ̀n hypertension náà máa ah, hypertension kan ló máa ń bí stroke hypertension. kí ìrònú tó máa ń jẹ́ kí ènìyàn sọ gbogbo nǹkan nù má sọ ìrètí nù oyè onígbọ̀n mẹ́lòmíràn kò ń yáwèrè hmm. ẹ̀gbọ́n mi sùrọ́ọ̀kì o nǹkan ń fà á jù òun yí nǹkan fífà àwọn ẹ̀mú nǹkan ìnà agbára ibi tán dẹ́tù máa ní wíbẹ̀rẹ̀ kẹ̀ yìí fọ kọ́wọ́ máa kú kẹsẹ̀ máa kú kọ́ máa lè nù ara ẹsẹ̀ kò máa ṣan nígbà yẹn ìbẹ̀rẹ̀ rẹ̀ yẹn. stroke stroke stroke ti ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. ṣùgbọ́n tó bá lọ ń gba abẹ́rẹ́ sí ikú ni o ẹlòmíràn kò bá jẹ ọwọ́ ọ̀tún àbọ̀wọ́ ẹsẹ̀ ọ̀tún ti mu ikú ni kò bá sì jẹ́ òsì àyè máa rí nǹkan ẹwọ́ ẹgbọ́n mi nìsín á ní kúkú ọwọ́wọ́ ṣùgbọ́n ọlọ́run Elédùmarè ní dédé nǹkan ọlọ́run nìsín ọlọ́run Elédùmarè. lọ́fà àṣàṣì ń kọ́ ṣàṣàṣì máa ń bi. ṣe ẹyí tó fà ọkàn máa táyàn lọ fà ẹni tó máa ta lọ fà nínú kò kú àbí kó máa sẹ́wọ̀n ọkọ̀ agbèrè lọ́wọ́ ẹni tó fà ẹgbọ́n mi ṣùgbọ́n ọkàn máa táyàn lọ fà. ọfọ ọfọ olè mú kó lè. ọfà ń bi sí òkè o ìdúró de ìṣọ́fà ìfà lóde àfọwọ́fà ìṣòkè. ok. ìṣòwò ọkọ̀ ìfà lóde àfọwọ́fà. àfọwọ́fà ni so bóyá wọ́n ṣàṣìyàn kò lè yan ti olùgbé kéèyàn ní stroke so ẹ fi nọ́mbà yẹn. o oh eight one five five four six nọ́mbà mi o oh eight o five five four two six one ẹ bá pè mí ọlọ́run á fi ìtura sí dédé náà ọlọ́run kì í ṣe nìyẹn.